kábíyèsí. Free data every weekend when you download Abacon app on Google Play Store. This data can watch any movie of your choice during the weekend. And also, not only that, when you have Abacon app on your phone, you can buy cheap data for as low as 280 naira for 1 gig and also 1300 for 5 gig. Very affordable and cheap. And if you are not an Android user, you can go to www.abacon.ng

bẹ́ẹ̀ mo wí fún yín. ọba àmọ̀ ni mí ọba sì balẹ̀ rí ohun gbogbo. kábíyèsí ẹ̀dùn o. adéjúwúrà ọ̀dà sàjẹ́ ni o. àjẹ́ ni mí. ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa fíìmù ajankoro dùgbẹ̀dùgbẹ̀ ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù ajankoro dùgbẹ̀dùgbẹ̀ òṣèré tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù yìí ẹ kọ orúkọ òṣèré náà sí ìsàlẹ̀ fídíò yìí kí ẹ lè jẹ́ ká mọ ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré náà nínú fíìmù àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀. tó bá dẹ̀ jẹ́ pé àkọ́kọ́ yín ní tí ẹ̀ ń wá sí youtube channel wa ẹ tẹ subscribe button tó wà ní ìsàlẹ̀ fídíò yìí kí ẹ lè ní àǹfààní láti mọ ìgbà àti àkókò tí apá kejì fíìmù àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀ máa jáde. tí ẹ bá tẹ subscribe button náà tán ẹ má gbàgbé láti tẹ aago tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ tí ó jẹ́ push notification Kiel jẹ́ ní àkọ́kọ́ láti mọ ìgbà tí Ajankoro Dùgbẹ̀dùgbẹ̀ apá kejì máa jáde. Ẹ̀yin olólùfẹ́ fíìmù Ajankoro Dùgbẹ̀dùgbẹ̀ a ò ní rí jù báyìí lọ lónìí o. Ẹ ṣé fún àkókò yìí, ojú tí ẹ fi rí wa kò ní fọ́. Etí tẹ̀lẹ̀ fi ń gbọ́ wa kò máa ní dì. Eré báyìí ni ojú gbogbo wa yóò máa rí o. A ó tún máa ríra. Ó dàbọ̀.